رحمه الله تعالى بيعة العقبة الأولى والثانية ثم إن رسول الله صلى الله عليه وسلم لقي عند العقبة في الموسم نفرا من الأنصار كلهم من الخزرج وهم أبو أمامة أسعد بن زرارة ابن عدس وعوف بن الحارث ابن رفاعة وهو ابن عفراء ورافع بن مالك ابن عجلان وقطبة ابن عامر ابن حديدة وعقبة ابن عامر ابن نادي وجابر بن عبد الله ابن رئاب فدعاهم رسول الله صلى الله عليه وسلم إلى الإسلام فأسلموا مبادرة إلى الخير ثم رجعوا إلى المدينة فدعوا إلى الإسلام ففشى الإسلام فيها حتى لم تبق دار إلا وقد دخلها الإسلام حسبك ها ها ها ها؟ ها؟ ها ها ها ها ها ها ها ها ها ها ها ها ها adúgbò fọlọ́wọ́ba wa ọlọ́run kọ́ ṣàlékún kí ọlọ́run àtàánú rẹ̀ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà anábì náà tí ó fi dijọ́ gbéǹde alkiyama ìwà mọ́sákàwá náà kùnà wa. gẹ́gẹ́ bí ìtàn ìgbésí ayé anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí àfin rárá wa létí àti bá ọ̀rọ̀ náà débi bay'atul aqaba ìyẹn ni pé àwọn tí wọ́n kọ́kọ́ wá bá nábì sallallahu alayhi wa sallam láti ìlú Madina kó tó di pa nábì ṣe jíra lọ bá wọn àti kabayatul aqabatil ula ìyẹn ni pé àwọn àkọ́kọ́ tọ́kọ́ wá wọ́n jẹ́ mẹ́fà òun là fà ń kalẹ̀ kan àbí nígbà táwọn eléyìí lọ wọ́n lọ jíṣẹ́ fún àwọn èèyàn wọn ọ̀nà alimami ibn kathiri ni hatta lam tabqa darun illa waqad dakhalaha al-islam eléyìí la fẹ́ràn ara wa létí pé gbogbo wa ní olùpèpè sójú ọ̀nà àtọ́lọ́hún gbogbo ẹni ọba ti gbọ́ nǹkan kan pé bọ́lọ́hún ti fẹ́ ni kì í ṣe dandan kéèyàn já àfa pé àwọn èsà àfa ni òjá máa sọ̀rọ̀ ọlọ́hún kò rí bẹ́ẹ̀ o gbogbo ìtẹ̀yìn abá ti mà náà ni kó jíṣẹ́ la yukallifu Allahu nafsan ilẹ̀ àwùsàn à èyí tó mọ̀ wọn lọ́wọ́n ní pé kí ló dé tó jẹ nínú iṣẹ́ ńgbò tí mọ̀ pọ̀ mọ́ àmẹ́yìí téèyàn mọ̀ tí ò jíṣẹ́ rẹ̀ ọlọ́run ó bí o láti máa rẹ ti aya al-Qur'an al-Karim nínú Suratul A'raf falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna al ọlọ́run ní bá ti bí àwọn òjíṣẹ́ wa pé sẹ́ jíṣẹ́ bẹ́ẹ̀ náà làá mọ̀ bí ta ni àá bí àwọn tí wọ́n jíṣẹ́ fún náà pé tí wọ́n jíṣẹ́ fẹ́yìn náà kí ni excuse yìí tí ó jẹ́ kẹ́ tẹ̀lé iṣẹ́ ọlọ́run ọlọ́run kí ọ̀dàkùn kó wa bàbá tí ń gbọ́rọ̀ ọlọ́run ká lè máa tẹ̀lé kọlọ́run ajá jẹ́rẹ̀ rẹ̀ láyé àti ní àlùkìyámà torí náà àwọn asáàbò bẹ́yà tẹ̀lé àkọ́bà wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ni nígbà táwọn gbọ́ tí wọ́n gbà wọ́n padà lọ lé òun jókòó tẹ̀tẹ̀rẹ̀ wọ́n ń lọ jíṣẹ́ fáwọn tó kù Al-Imam Ibn Kathir ní pẹ̀lú gbìyànjú wọn yìí kọ̀ fẹ́ sílé kan mọ́ tí ọ wá sí pé a rí pé mùsùlùmí kan nílé pẹ̀lú dáwà táwọn ashabul aqabatil ula tí wọ́n ṣe ìjáwa náà lè gbìyànjú rú lónìí nílùú wa pé súnà lè má ti kárí gbogbo olúwa o àmọ́ kò sílé tẹ́ẹ̀dẹ̀ ńlú yìí tẹ́ẹ̀ ní gúrò kíni tẹ́ẹ̀ ní gúrò súnà kan ìjáwa náà gbìyànjú rẹ̀ òun làwọn ṣe yìí mélòó ni wọ́n jọ náà radiyallahu ta'ala anhum falamma kana al-'amu al-muqbilu جاء منهم اثنا عشر رجلا الستة الأوائل خلا جابر بن عبد الله بن وئاب ومعهم lọ́dún tí ó tún tẹ̀lé ọdún alákọ̀ọ́kọ́ yìí al'amul mokbil nínú èdè larubawa ọdún tí ń bọ̀ larubawa ma pé al'amu al wọ́n bá sì tún wọ́n wá ní aláàmú alkọ́ọ̀dìm nǹkankan náà ni ọdún tí ń ṣe kíni ọdún tí ó dé lẹ́yìn èyí tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí táwọn mọ̀ pé ọdún tí ń bọ̀ nínú èdè lárúbáwá aláàmú mọ́kbíl aláàmú alkọ́ọ̀dìm ìtumọ̀ kan ni àwọn méjìlá míì àwọn méjìlá ni wọ́n tún wá láti Mádínà yìí nínú àwọn méjèèjìlá yìí márùn-ún ni bẹnu àwọn tó wá lẹ́sìn náà òun náà lè máa bẹ múnú kẹfì rí pé asitatul awail àwọn mara àrùn tàkọ́kọ́ ni tí wọ́n wá khala jabir ibn abdullah ibn ri'ab ẹnìkan tí ó láǹfààní àti wà pẹ̀lú wọn níbẹ̀ yà akọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni jabir ibn abdullah ń jẹ́ pàwọn márùn pẹ̀lú àwọn mélòó mi àwọn méje mi ni wọ́n fi jẹ́ méjìlá الإمام ابن كثير وان قوقع وتطمي معاذ بن الحارث بن رفاعة أخو عوف المتقدم وذكوان بن عبد قيس بن خلد وقد أقام ذقوان وقد أقام ذكوان هذا بمكة حتى هاجر إلى المدينة إن àwọn ووابي عقبها آه، إليكجي bẹ́ àákọba ẹlẹ́ẹ̀kejì عبد قيس zakwan ibn kọ́dà lè má bẹ̀rẹ̀ kẹfìrì fi ń yé wa pé lẹ́yìn wíwá tí zakuwa nẹ̀wá yìí òun ọ̀padà sí madina ma ọjọ́kó sílù maka hatta hajara ilal madina fayukọ́lù innahu muhajiriyun ansori lójó wọn olókọ méjì bàbá ya wọn pè ní muhajiri nígbà míì wọn sì pè ní a sì mọ̀ páwọn ará madina humul ansor àmẹ́nu pé òun wá láti madina láti ṣe bẹ́ àfà nẹ́bí sallallahu alaihi wasallam ó sì jókòó mọ́ká kọ̀ padà sí madina mọ́ títí tàṣẹ fi dé fà nẹ́bí pé ẹ̀ṣẹ̀ ìjírá gbà òun náà wá ṣe kíni òun náà wá ṣe ìjírá ṣe rí pé ó mú ọkọ̀ méjèèjì huwa ansoriyu wa huwa muhajir wà ìbádátú ibn sọ́mìtì ibn qais inú àwọn àgbà sọ̀hádà nabi ìbádá ọ̀nà bẹ pẹ̀lú wọn wà abu abdurrahman yazid ibn thalaba fahawulayi asharatun min al-khazraj àwọn mẹ́wẹ̀ẹ́wá tá a kà yìí ìyẹn ni pé àwọn márùn tàkọ́kọ́ pẹ̀lú àwọn márùn mi ta tó kà gbogbo wọn láti ran tani al-khazraj gẹ́gẹ́ bá ti mọ̀ pé àwọn tí ń jẹ́ lárúbáwá ní madina lásìkò yìí هم الأوس والخزرج واثنان من الأوس هم يجي توقو نواوا أوس وهما أبو الهيثم مالك ابن التيهاء ابن التيئان وعويم بن ساعدة فبايعوا رسول الله صلى الله عليه وسلم كبيعة النساء ولم يكن أمر بالقتال بعد àlèmọ́ abẹ́múnú kẹfìrì ní níjọ́ yìí àwọn méjèèjì láyìí wọ́n ṣe bẹ́yà àfà nàbí irú sallallahu alayhi wa sallam kàbẹ́yà àti nìsà irú bẹ́yà àtàwọn obìnrin máa ń ṣe kíni tún mọ eléyìí irú bẹ́yà àti kíni táwọn obìnrin máa ń ṣe tafsiru rẹ̀ náà níbùnú kẹfìrì wí tẹ̀lé yìí walam yakun amrun bilkitali ba'du kò tí ì sí ọ̀rọ̀ pé ẹ̀jà kò tí ì ṣe tí ń jẹ́ jihadu ìyẹn ni pé gbogbo àwọn tó ṣe bẹ́yà fún anábíwa muhammad sallallahu alaihi wasallam lásìkò yìí kò sínú tí wọ́n ṣe bẹ́yà pẹ̀lú anábì pé bí jihadu bá dé o àní sá o nítorí pọ́lọ́run ò tí ì pa mùsùlùmí láṣẹ kí wọ́n já lásìkò yìí iná fi máa ń kéka bẹ́yà àti ànẹ́sà kí ni bẹ́yà àtúnẹ́sà òun ni ayé al-Qur'an al-Karim إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن إلى آخر الآية آية إني بيبقوا عن وبرين لين ìbẹ̀rẹ̀ ìsìláàmù tọ́kọ̀ọ̀kan wọ́n ń gba ìsìláàmù eléyìí ni bẹ́ẹ̀ àti ànábì máa pé wọ́n ó se ìyẹn ni pé tí ó jẹ́ kí a mọ̀ pé ní ẹ̀tí kó ń bí tẹ́ ti ń bọ̀ ẹ̀sì tí wá darapọ̀ mọ́ wa ẹgbà nábì ní ọ̀gá ẹgbà lólórí ẹgbà alánàbì ọlọ́run kí ni olúwa níka nábì ọmọ wí fún wọn gbà náà yubayi'naka ala alla yushrikna billah àkọ́kọ́ nù pẹ̀tọ́ àṣẹbọmọ́ o àṣìnlátùmọ́ o kò sí ọ́nzàmọ́ o kò sí manatu mao àti gbogbo àwọn òòsà tí wọ́n máa sìn wala yasraqna pé a sì ní jí nǹkan ní nǹkan gbé à ní jalè wala yaznina a sì ní ṣe kíni à ní ṣe zina gbogbo bá nẹ́bi tí báwọn obìnrin ti jẹ́wọ́ wájú rẹ̀ ní o sallallahu alaihi wasallam láàrin yìí káfi rárá wa létí káfi wora wa wò bí ayé ti dà lónìí bó o sì láyé rí tẹ́lẹ̀ nígbàtí nǹkan dà àwọn àlùfáà tọkọ tán bẹ́ àwọn obìnrin kalẹ̀ wọ́n ní nínú àwọn ìyá ńlá wa àwọn obìnrin tí tán wà ńlẹ̀ pé wọ́n wá bá anabuwa muhammadu sallallahu alaihi wa wọ́n sì ṣe bẹ́yà ara wọn ni hindu imro àti abi sofia ìyá ńlá wa ti ń jẹ́ hindu tọ́jẹ́yàwó ta ni àbó sofia nù ló bí ta ni muawiya ọ̀gá wa inú àwọn àmì umarọ olùmọ̀mìnì inú àwọn aláṣẹ olórí mùsùlùmí lẹ́yìn àwọn khulafa'u mẹ́rẹ̀ẹ̀rin ara wọn ni muawiya tu ibn abi sofia wọ́n ní jọ ti hindu wá bá nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ tọ́fẹ́ gbà bẹ́yà àyà iná ni wọ́n fi ṣe bẹ́yà gbogbo ìgbà náà fáwọn obìnrin nígbà wọn kà débi pé wàlá yasini wàlá yasini pé inú tí ẹ gbádùn ni pé ẹni ṣe zina o wọ́n ní ìyá ńlá wa hindu ara rẹ̀ kọ̀ ara rẹ̀ ṣe kíni ara rẹ̀ kọ̀ kíkọ̀ bí ti bó wọ́n ní tí ń wúnjọ́ náà nígbà ah, àwọ̀tẹ́sìnì al-hurra àwọ̀tẹ́sìnì al-hurra ah, ọmọlúwàbí máa ṣe sí náà ni wọ́n ní tí yà láwà hindu wúnjọ́ náà ọ wà insulting to her kéèyàn ọmọ dájú kọ pé òní ṣe zina ògbà òun èé ṣẹrú àwàtazini alḥurra ha ṣe ẹlákùn ṣe ọmọlúwàbí kan máa ìmọ̀ ṣe zina ni dépò tí ẹ máa wá wí fún mi pé ìní báyé jòrí ń gbà wọn ẹnu ẹsẹnu tí gbà á lónìí àwàtásíní alhurra eléyìí náà ẹja máa fi ń ra àwọn ọmọ irú ayà ẹja máa ké fún wọn káwá tu káwá wí tí ń dùn wí fáwọn ọmọ kéékèèké àtàwọn ọmọge náà bẹ́yìn ti sọ ayé dànù ẹ̀ báyébáyé o bàbá sì fẹ́ mọ kí ló jẹ́ káyé ọ̀dà tẹ́lẹ̀ àràǹtà padà sí ni àwàtásíní alhurra opposite rẹ̀ láyé tá ń lò lónìí direct sharp opposite rẹ̀ ọmọ tí ń bá ń ṣèṣe pé a ẹnìkan ní rí òhò mi o títí tí ń fi débi tọ́lọ̀ ń bá ní ń lọ́kọ̀ wọ́n ma wá wo ń wo pé à ìdákun ṣe ìlú iná lè sí dàgbà sí àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ nísìn tẹ́ bá rí tí ń ṣẹlẹ̀ láwọn iléèwé ọ̀rọ̀ yunifásitì nìkan kọ́ kọ́dà láwọn ọmọ secondary school èyí tí wọ́n bá kẹ́fẹ́ nu wọn pé kè mọkùnrin ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọdé wọn láwọn ń gbé bọ́dí áùsìsì wọn torí kéèyàn ọmọ ibi tí ọba àjọ ọmọ rẹ̀ lẹ̀ lọ pé ọlọ́ máa gbé o ó léwu o kọ́dà gbogbo ẹ ibi ìṣètọ́ nìkọ́ wọn dé lónìí wọ́n ti ń sọ fúnra wọn pé kíni wọ́n ń reconstruct virginity lọ́ba ti ṣe tán àwọn dókítà aládánwò onífìtínà obìnrin tí wọ́n jábàálẹ̀ ẹ̀ wọ́n reconstruct ẹ̀ lónìí ní surgical operation tọkọ rẹ̀ náà sì lóun gbà lé ọmọ kó ti jáde ọdarí padà ni níbi àbẹ̀wò ibi táyé bàjẹ́ dé lónìí nù eléyìí sọ̀rọ̀ àlọ́ ní ti ń ṣẹlẹ̀ nù. No tí ń bá àwọn ọmọlẹ́rù ń jọun náà ni pé ààrùn ní bọ́nlé o èyà ọkàn rẹ̀ ó rí pé àwọn kan ti dọ́dọ̀ rẹ̀ kò sí ìhùn mọ́ nísìn wọ́n ti báyé jẹ́ débẹ̀ òun lọmọ tó bá tún kù tí ẹ̀kọ́ bá kù lára rẹ̀ tí wọ́n tún fi tí wọ́n fi gba gbogbo tó kù lára gbé kíní kíní ìdábá ti ṣe tán nísìn wọ́n ó inna lillahi wa inna ilayhi raji'un àmọ́ síbẹ̀ náà la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin àdéhùn ọlọ́run ni pé ayé ò ní bàjẹ́ kọmọ kó èèyàn rí mọ́ ayé ò ní bàjẹ́ kọmọ kú kíni kọmọ kú gbé tá a wí iná asínra àwọn ọmọ àlàáfà àwọn ọmọ tí wọ́n dúró tí wọ́n sọ ntọ́lọ̀ ni wọ́n sọ wọ́n sì kù láyé náà àmọ́ ẹ jẹ́ káwa náà wá wọ́nà tá a fi máa protect wọn ẹjẹ́ awọ́nà tàà fi ma encourage wọn wọn ò rí encouragement wọn ò rí protection wọn ò in tí wọ́n ń wò ní orí tẹlifíṣàn opposite in tí wà sí ń wí ni in wọ́n ń gbọ́ lórí rédíò opposite in tí wà sí ń wí ni fíìmù tí wọ́n ń wò ń kọ̀rọ̀kọ̀rọ̀ ní wà sí ni àmọ́ bò ló ti rí nípìnlẹ̀ obìnrin rèé òun ni ya ń la wa ìdùn wí ni àwàtazini alùsọ̀rọ̀dà ẹ wò ń dáadáa ni òun èsẹ̀ ẹrú ẹrú ní máa ń ṣe kíni máa ń ṣe zina ẹrú tí ò ní bíbí tí ò ní kan tí ò níran ni ọmọlúàbí ọmọ kùrẹ́ṣì lòun àwàtazini alùsọ̀rọ̀dà torí náà ẹ dákun gbogbo ohun tí ń kálukú wa bá ní lágbára láti ṣe àwọn ọ̀nà àbàjẹ́ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ òun la fi máa ń ké fúnra wa pé àwọn tí a mójútó wà láyọ̀ pọ̀ ju àwọn nǹkan tí ọkàn tó yẹ lómìnira lọ inú tí ń bá yẹn nú jẹ́ nìkan ní sọ fún mi jọ ni òun sọ bí àwàdà bọ̀tọ̀rọ̀ tó fẹ́ lè gbomi lójú yẹn ni nínú àwọn ọmọ ìyá wa àwọn ọmọ ìyá wo ń súnà náà ni orí táwọn kan lẹ pósítà àbí lórí whatsapp náà ni pé a fẹ́ ṣe lẹ́kṣọ̀ ìmọ̀ kíni ònúwànù tó ọ́sàjọ́ ń pa pé ní ta ni àfa ẹni wá ní òun sọ bí àwàdà àmọ́ ọ̀rọ̀ gidi ni onípro ẹ̀mọ̀ wo <laughs> kìí sáàfóun bídíà ní ọba wíńbẹ̀ o <laughs> àfóun súnà náà ni pé bá wádìí tọ́píìkì ni <laughs> àfóun súnà náà ni lọ́fẹ́ báwí ṣètọ́ ni ń lo ọ̀pọ̀lọpọ̀ wàlá ìṣètọ́ ni ń lo ọ̀pọ̀lọpọ̀ òun ni mo máa ń fi ọ̀rọ̀ ti jàbàtà sàpèjúwe kóun náà ó pé wọn ó pílè kéṣẹ́ẹ̀tì wọn ń jọ nínú jùhúdù rẹ̀ bọ́bá tiẹ̀ ní jùhúdù mélòó ni ó fi tako síríkù mélòó lè tako kúfúrù tó wà wádìí tànàbì ní ilà àǹtàrà òkúfọ́rọ́ bàwá àyàfi ọ̀tẹ̀. ó fi síbí jẹun ó kúnlẹ̀ a pé gbélé náà ń trivialize ẹ̀ o àmọ́ gbogbo nǹkan ló lóṣùnwọ̀n kéèyàn ó ara rẹ̀ àbí nítorí pé a fẹ́ bú àwọn súnà ẹgbẹ́ wa kan àbí a fẹ́ bú àwọn ẹlẹ́gbẹ́ kọ́dà àwọn ẹlẹ́gbẹ́ torí um, èmi ń repeat èmi ẹsẹ̀ mo kéwú débi mẹ̀zánù nǹkan ṣe àbàtì ẹ̀pẹ́ ẹlẹ́gbẹ́ ọ̀dá náà ó ti pọ̀ jù ti pọ̀ jù àdánwò nísìn tèmi mà ni pé kọ́dà bẹ́ẹ̀ mara yín rí bẹ́ẹ̀ bá ti rí yàn tí ṣòkòtò rẹ̀ fò <laughs> àbí tẹ́lẹ̀ nu tẹ́ bá ti rí tí ṣòkòtò fò tí ó sì ní irun gbọ̀n wàhálà ẹ̀ fìrì síra yín ẹ tiẹ̀ kọ́kọ́ wípé asalamu aleykum kẹ́tẹ̀ tó wàá mọ̀ mọ̀ bóyá tàbílẹ́gù ni bóyá tmc ni bóyá kìnnìkan ni ẹ yóò firi sí yín ẹ̀yin náà ó firi sí yóò rí rí pé àjọra wa àwọn tí wọn ò kíra wọn mẹ́jù lónìí wọn ní ẹni ó nírun gbà tó ní ṣòkòtò tí ń fò kí ni gbọ́n rádaràdà yìí torí ẹja ronú o kó tó léètì mọ́lá rọ̀ṣídì ní sọ̀rọ̀ kan fún jòní I was in Malaysia in the conference àbí international conference yahudi ń bẹ́ẹ̀mbẹ́ mùsùlùmí ń bẹ́ẹ̀mbẹ́ kiri ó ń bẹ́ẹ̀mbẹ́ wọ́n wá ń pí àwa pé ok kí wọ́n gbé wa padà sótẹ́ẹ̀lì wa o àwọn ò sì ní fi bọ́ọ̀sì kó wa pé mọ́tò kéékèèké náà ni pé ẹ̀yin méjì ẹ̀yin mẹ́ta ẹ lọ ẹnìkan wá láti Emirates òun sunna ẹnìkan wá láti Kọ́tọ́rù nígbà tí di gbọ́n fẹ́ tán méjèèjì pọ̀ wọ́n yẹra ni o wọn ò gbọ́dọ̀ jókòó pọ̀ nbí adàrúdé torí pé kó tó bí wọ́n ti jókòó pọ̀ ẹnìkan lè ya fọ́tò wọn yóò sì sẹ́ndì ẹ̀ sí wọn gbèsè rí wọ́n ti lọ́ọ́ pàdé ní ẹlẹ́gbẹ́ ni wọ́n àti wí wọ́n ti lọ́ọ́ pàdé ọwọ́ pé ẹni yìí kí wọ́n pè àrẹ pẹ̀lú Yahudi bí jẹ́ ńlọrun ó fi comfortable pé àṣeyàwó dì ní àwọn nǹkan wọ̀nyí ó nítumọ̀ tó pọ̀ tó yẹ ká pe àkíyèsí wa kí ló tún wa débẹ̀ nílùú tiwa tá à ń lò iná nàìjíríà ilẹ̀ yorùbá yìí náà òun bídí àníṣin afẹ́ fírì síra wa ju òun sún náà lọ bàbá máa tanra wa lókun ẹrẹ lómi nísìnyí ọba jírí yóò gbé mókè báyìí níbi pé kèfèrí lọ́pàdé kí ni torí náà ẹ̀dá kan gbogbo nǹkan ló ní kíni olóṣùn àti ẹ̀ òun ni mo lẹ́nìkan wí fún mi rí pé ńgbà táwọn ń tẹ̀lé jàbàtà náà ní pé ó ti wí fáwọn rí pé àwọn tẹ̀bílígì kọ́lá kírísítẹ́nì sẹ́jù wọn lọ mo lọ rọ́rọ̀ kọ́rọ̀ bóun tẹ̀bílígì ṣe lé burú ju kírísítẹ́nì lọ tí ẹ bá pé kéwú dàrú mọ́ yàn lójú àwa ń rí níwà ẹlòmíì náà tó pé ní ẹnu tí ń fi gbogbo ń tèmi ń so òjò báwọn lọ mi ò pé ọsẹ gbẹ èmi náà ṣe àmọ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ọwọ́ gbọ́rọ̀ ti pọ̀ jù ó ti ṣe kí ni ó ti kọjá mẹ̀zánù ntọ́ yẹ ká sọ ń pa wọn ẹ̀yẹ ẹlòmíì tẹ́ ń pè lẹ́lẹ́gbẹ́ yìí ni bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ àbọ̀ ẹ̀yìn gẹ́ láàrin ẹ̀yà àtọ́lọ́ ẹ̀ mọ̀ kéèkéè ṣe múṣíríkù pé ẹ̀bíra yín pé láàrin ẹ̀yà àtọ́lọ́ lámọ̀yìn só ní ṣíríkù kankan tí ń kó sí wàlá in most cases ẹ̀yìn náà ó lè sọ pé ah tọ́ba pé ṣíríkù ni o wàlá ẹ̀ ọmọ mẹ́ <laughs> kí ló kù èyí tó já jù nù ọlọ́run ọ̀sán torí bá bá tún sọ jù báyìí lọ níṣẹ́ ọ̀tọ̀ ni tí Eh, wọ́n lè tún pa ní eh, eh, ọlọ́ọ̀sà àmọ́ wà láìlà àbí mo se ń sọ fún sheik najimudin pè mí jò à ní dákẹ́ nítorí ibi ká má dákẹ́ òun wà ń bẹ púpọ̀ níbi wa ó ti jẹ́ kí ẹni tí ò yẹ kọ́ máa sọ̀rọ̀ ó ti ń sọ̀rọ̀ tí ó lè fi rin lẹ̀ pé ah, ẹ má dàrú bá nẹ́bí ti gbé wá ní sọlọ́lọ́ ọ̀sán mo ké fún yíjọ ní mo ní ẹbí mi padà bí mi ibi tí Ibn Taymi àti ní àwọn kan o àwọn oníbídíà ló ṣe wá sí Islam fún wa ṣébi iná mo ti kí ni Ibn Taymi àwí Ibn Taymi àní wọ́n sì gba Islam irú Islam wọn náà wọ́n gbà lọ́wọ́ eh Islam bídíà rẹ̀ ni. قال ابن تيمية فصاروا مسلمين مبتدعين وهم أحسن من أن يكونوا كفارا هذا هو الميزان ní mọ̀jímọ́ fàtàwà Ibn Taymiyyah ọláwọn bídí àkànlọ àwọn ìlú báwa náà ti ń rí ìlú wáyà wọ́n sì lọ sí wá sí báwọn èèyàn Ibn Taymiyyah ni wọ́n sì gbá gíní tọ̀ irú ìsìláàmù ọwọ́ gbá ìsìláàmù bídí àná ẹni Ibn Taymiyyah lọ dáa ìsìláàmù bídí àwọn ó ṣe kíni ó dájú kí wọ́n rí mí nínú ọ̀rọ̀ tẹ́lòmíín sọ lẹ́nu lónìí kò reflect àkíkọ̀ ní condemnation òun súnà tí ẹ níyàtọ̀ níbi mọ́ni àjùká àbí nǹkan kò reflect irun táwọn Ibn Taymiyyah lay as foundation yìí Ibn Taymiyyah ò pé bídí àdá àmọ́ ń sọ fún wa pé kíni gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú òṣùwọ̀n rẹ̀ ọlọ́nkọ́ má sà sàmànà wa o torí náà ń bọ́ láti yà lọ gbogbo ilé naam ọ̀rọ̀ ìyá ńlá wa hindu mọ́ á ní ibi tí mo fi yà lọ bẹ̀ pé àwọn nǹkan bàjẹ́ púpọ̀ tí bá ń pẹ̀lú àwọn èèyàn yọ mọ́ on a daily basis àwọn islam kéèsì kan ń bẹ lọ́wọ́ wa nísìnyí tí màá mú ìlà láwọn wà nítorí ẹ ọmọ àfa ń lọ chọ́ọ̀chì ní yunifásitì nísìn yunifásitì wa ń bí iná àwọn ọmọ bí wọn ti tàn wọn tí wọn máa kó wọn lọ àwa ti ká ti kíp ara bízì pẹ̀lú àwọn nǹkan míì òun ní àwọn ọmọ ìyá wa kí ni wọ́n ń pè wọ́n akadipu hmm? wàláì wọ́n ń gbìyànjú èmi ntụnwi wí pé wọ́n ń ṣe kí ni wọ́n gbìyànjú èyí tí wọ́n ń se òun tí wọ́n bá máa ṣe yóò ti burú ju táwọn wí lọ ara tí ọ̀ wá yí àwọn èèyàn náà ni ẹnìkan ọsọ pẹ̀lú àníyàn tó da àṣìbò kàdáàlì wọn ni kí láǹfààní náà ń kó wọn kó ìsìláàmù <laughs> so òun kó wọn lọ bí bídíà ń yọ wọn kó ń ọyọ wọn ẹ̀yẹ tẹ́wọ́ gbà wọn because bó ṣe yẹ kéèyàn máa ronú constructively nù pé wá bó la ṣe jọ ṣiṣẹ́ o mú wọn kó ń bẹ̀ tán àmọ́ ibi tó fi wọ́n sí iná ètò a sì rí readiness nínú òun èmi ọmọ tẹlomi ní àkóónà Yusuf wallahi mo rí readiness lọ́dọ̀ rẹ̀ yà bí àwọn mọ̀mọ̀ làwọn ń se ń tàwọn ohun tẹ́yìn ti rẹ́dì pẹ́ take over from us already but káàkàn wá jòkóó ká máa wá fi wọ́n se yẹ̀yẹ́ máa wá gbogbo ẹ̀ ṣètọ́nì sí ni wà láàyè lómi ìtẹ́lómi ń wò bí ra ńlẹ̀lẹ̀ pé ó lè wà jẹ́nà sí o pẹ̀lú ẹ̀rí ìbá nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́m lóbìnrin kan ó ń sì ná ó bomi fún kíni kèéso ológbò ló bú fún bá torí ìyàgbó ológbò tó dánú ìsìláàmù kí ló bomi fún yóò wọ kíni ta lọ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ṣètọ́ ni ọ tàn wá tọ́lára problem ní pẹ̀lú míì ti rí rẹ̀ pé àwa ti wà ní àti wà ń lẹ́wù ìmáàni tó ju àwọn eléyìí lọ ọlọ́wọ́n ṣàtúnṣe gbogbo wa ọ̀ ọ̀sàmánà wa ọlọ́wọ́n ṣàtúnṣe gbogbo wa Eh, torí náà dákùn bọ́bá ìpẹ́lẹ̀ iná láti ẹ̀rí sọ lónìí àwọn nǹkan bàjẹ́ púpọ̀ ẹmọ ti wí tó yẹ ká ní àwọn tí ọmọ mójútó lọ́nà àwọn ọmọbìnrin tí ń ṣe sìná àwọn ọmọbìnrin àwọn ọgbẹ́ ọmọ tí ń mogbó àìmí ò ẹnìkankan tí ń dàrẹ́ wá sí sí gbogbo ọ̀nà bíi mọ́ wọ́n sì ń pọ̀ inú tí àwọn èèyàn ń wò pé hátọ́rù ńláńlá ni fún mùsùlùmí nàìjíríà lónìí in the next ten twenty years òun ni tramadol mímu ẹlọ́lẹ̀ haúsá lónìí tọ́bìnrin àtọkùnrin ló di pé mo kú mo yìí wọ́n ti destroy generation mùsùlùmí tí ń bọ̀ àbítọ́lọ̀ ń bá padà tọ́ sànú wa ni àwọn ọmọ tí wọn ò níròónú kan tí ń gbígbé wọn kàn gbàkíní mu kí ó sì àtobìnrin àtọkùnrin kí là ń ṣe ń pè léyìn àṣe nkankan ọlọ́run òbí wa o àwọn tí ó sì tramadol lọ́dọ̀ tí wá ń bì náà ẹ̀rí tẹ́tẹ́ ti gbalé tó gba gbogbo àdúgbò kò fẹ́ sádúgbò náà mà nísìn naija bet gini kan naija àbí bet naija kọ́dà bàbá jẹ̀bú ti wọ̀ lọ́rin nísìn tí o pé wọn ò fi bò mọ́ ọmọ kan èmi rò pé ń ta mo fẹ́ mo gbéyàn lọ car park mo á rò pé ń ta káàdì ẹsẹ̀ wọn lábàtà ẹ̀ pàlá mo fẹ́ ra káàdì sí fóònù mi sẹ́wọ̀n pé bí ohun káàdì làwọn náà máa jòkó ah! bá ní mo fẹ́ ra olóhùn ọ̀tà káàdì ah! kí lọ wá ń ta ọba gbé bàbá jẹ òwú jáde tí ò tiẹ̀ nílọrin tọ́ kùnkàlùkù gbìyànjú man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa lisani fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman ẹni ọba ní bẹ̀rẹ̀ ká bí méjì sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in na'am wa alaykum assalam wa rahmatullah ìbéèrè tí tèmi fẹ́ dàbí bí ìmọ̀ràn náà ni ìbéèrè yẹn fẹ́ jẹ́. kọ́mọ torí. pé èmi kàn pé pẹ̀lú wáàsí fún àwa tí a jẹ́ bíi ọlọ́mọ kéwà bí tá a tẹ̀lé àwa fà lẹ́yìn ká mọ̀rú wáàsí tá a mọ̀ pílè lọ́dọ̀ àwọn èèyàn tá a bá ń pè sí súnà náà ẹ̀dàpọ̀ ẹ̀ bá tẹnumọ́ kí n dada torí pé wáàsí ẹlòmíì gan láti gbọ́ níbi téèyàn bá wọ́n fẹ́ mọ sọ fún yẹn pé ah etí mo gbọ́ yìí kì í ṣe bí o ṣe pé kí wàá ṣe mọ́ rírì tí àwọn èèyàn sì mọ tẹnumọ́ ẹ bóyá láàyè àwa táwọn máa ń jókòó láàyè bí kankan ah, ṣé wàá sí wàá jọ mí èbú ni àbí ṣé wàá sí dẹ̀fẹ́ sọ pé ká mọ gbọ́ náà kí ni ẹ̀ máa ṣẹlẹ̀ dáadáa. àwọn náà ti gbọ́ ọlọ́run sàn ilẹ̀ sàn àtà ló ní ìbéèrè mi. jazakumullahu khairan ìbéèrè mi ni pé báwo ni ìyàwó láti kọ sí àwọn tí ẹbọ ti mọ́ wọn lára bẹ́ẹ̀ sì ni ó tún lọ sí mọ́sálásí ó mọ̀ ṣẹbọ ó tún mọ̀ kí ìrun mọ́sálásí báwa sì lè bá wọn lò papọ̀ bẹ́ẹ̀ ni. ẹbọ àti tàwíìdù ẹjọ gbé ṣẹgbọ́ àfa ọ̀hún ni mo fi sọ pé àwọn màwázínù tá à ń gbin náà nù àkọ́kọ́ ntí yọ burudu jù ń lẹ bọ àṣírikú bìlà òun ò yẹ kéé akọmọdéètì tàwíìdù sotiye ẹ bídíà lè akọmọdéètì ìsìlámù èèyàn lè jẹun bídíà kó sì tún máa jẹ kínní mùsùlùmí gbogbo ẹni tí máa ń wí ni láti jọ tí ànábì ti jíṣẹ́ àtàwọn sọ̀hábà gbogbo àṣọlá ọ̀sọ́lá àtàwọn àlùfáà gbogbo wọn ni wọ́n panupọ̀ lórí eléyìí ni bídé alẹ́ èèyàn kó nù ìsìlámù bídé àmì ìsìn bẹ tí ó ṣe gíní tí ó yọ̀yàn kó nù ìsìlámù a máa sọ pé iná ní Ibn Taymiyyah wíhùn fàṣọ́rù mùsùlùmí náà mọ́bùtàdé ayé ọba ìpé yìí ní ní ìtẹ̀wé ìwọlé àmẹ́ni tí ó ń ṣẹbọ ẹjẹ́ ọmọ pọ̀hùn ti kó nù ìsìlámù ọlọ́run lóhùn ò ní gbà inna Allaha la yaghfiru an yushraka bihi ẹbọ máa bàṣẹ jẹ́ ni o la in ashrakta la yahbatanna amalu torí náà gbẹ̀ntì bá ń ṣẹbọ ẹbọ ńláńlá tó yọ̀yàn kó nù ìsìláàmù èyí wọn ṣe mùsùlùmí o nígbà wo lè ń kírun tí ń fara nàgí lásán ni o ẹ má jà ẹnu láti sọ bẹ́ẹ̀ inú ìta gbọ́dọ̀ bí ni islam ti gbé kalẹ̀ gbogbo àwọn tó wà nínú ẹbọ lọ́nkọ́mọ́sá ayọ̀ wọn bẹ́ ọlọ́mọdé àwọn náà padà sínú ẹbọ